sùn nù yàrá. tọ́ba jí kọ́ yá sọ fún un kí wọ́n náà sì gbọ́ ìfẹ́ rí ọkùnrin kankan nínú ilé yìí. lóòótọ́ nígbà kan mo fẹ́ràn rẹ̀ dáadáa rí ṣùgbọ́n ní ìsìn ìfẹ́ yẹn ti ó ti kúrò níbẹ̀ n ò sì ti fẹ́ jẹ́ kó wá mi wá mọ́ ṣé o gbọ́. Àjàní kí ló dé. orí fífọ́ òtútù ọ̀fìnkì gbogbo ẹ̀ ló ń ṣe mí. wá gbọ́ ọ̀pẹ́ lóbìnrin gbogbo ẹni tó bá nígbà lọ́wọ́ tó bá dé díẹ̀ nígbòmù àgbàdo sì lóbìnrin gbogbo ẹni tó bá léyìn níbo jẹ. èmi mọ̀ pé àṣàkẹ́ sì ń padà bọ̀. ó lè má bàjẹ́ ànímọ́ o. wọ́n jẹ́ ká ṣe ìgbéyàwó bòńkẹ́lẹ́. èmi rẹ kọ́ bó bá lè dúró kí n jáde yunifásitì. ìdúró òfegè. kí màá tilẹ̀ fẹ́ pè yín sí ibi àti kékeré kan tá a fẹ́ ṣe lọ́sẹ̀ tó ń bọ̀ yìí. ìwé ìpè nìyí mà dá o ìwọ ló fẹ́ pé ọmọ ọdún mọ́kànlélógún. bẹ́ẹ̀ni. kò burú máa wá lágbára Ọlọ́run. ẹ dákun ẹ bá mi fi sọ́kàn ó dàbọ̀ náà. ó dàbọ̀. Happy birthday to you. Happy birthday to you. Hey, o lọ? Ó dáná, ó tún. Happy birthday. Happy birthday to you. Ṣadé látòní lọ gẹ́gẹ́ bí àṣà tòde òní o ti lè dá ìpinnu ṣe lábẹ́ òfin ṣùgbọ́n àwa ò fẹ́ kó o gbàgbé pé àṣà tiwa kèé dúnú sí àdáṣe o ìyẹ́jú tiwa gẹ́gẹ́ bí òbí ni láti fún ẹ ní ìmọ̀ràn tó dáa torí ìrírí táwa ti rí ni ọlọ́wọ́ máa tọ́ sọ́nà o. ẹni o èjì o ẹ̀ta. a dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Àjàní tí a pè tó sì jẹ́ wa ọlọ́run yóò jẹ́ ká mọ rárá ju báyìí lọ. àmín. èmi náà gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún yíyẹ tí ẹ yẹ mi sí láti pè mí sí ibi ayẹyẹ ìdùnnú yìí <laughs> mi ò ní ọjọ́ òní nǹkan rẹ ni a ó máa rí ọ. àmín. ẹ ṣé a kò sọ mi pé irú àṣìbá yìí èmi rò pé èrò máa pọ̀ ni. ẹ má bínú o àwọn bàbá mi náà ní pé kí n pọ̀rọ̀ èmi ọkùnrin kan. wọ́n fẹ́ kó o pe ọ̀rẹ́ ẹ̀kùnrin tó súnmọ́ ẹ bíi kò sàmúrò ẹ̀ bíi kòríkòsùn. kòríkòsùn mo tún wá ní. ó dáa Ah, mo dúpẹ́ fún irú àpọ́nlé tó fún mi yìí nǹkan rí lọ́mọ bára wa ṣe o. àmín. ṣé ò sí nǹkan. kò sí náà kò sí. bó ṣe ń ṣojú yìí yìí kò yé mi. kò sí nǹkan kan kò sí nǹkan náà. ó dà á tún máa ríra. màmá sọ̀rọ̀ náà fún mi tí n bá wá lọ́la. ó dà ó dà bọ̀dọ̀. ìyá mi ní kí n wá kí n wá wo àwọn. àbí kí wọ́n tún fẹ́ kí n ṣe báyìí. tó bá ṣe oúnjẹ tán tiẹ̀ kó o jẹun mo fẹ́ jáde ẹni tó bá wá mi wá kó dúró tó bá fẹ́ tó bá yẹ pé lára àwọn ọ̀rẹ́ mi ni ìsọ̀bí kan á bá mi lórí pápá. ètùmọ̀ rẹ̀ sọ̀rọ̀ mi dára mo dúpẹ́. ṣàdé báwo ló ṣe débí. ṣẹ̀bílẹ̀ ọmọ ọ̀dọ̀ rẹ ló máa júwe bí fún mi. ṣẹ̀bílẹ̀ àwọn ọ̀rẹ́ mi mo ní kó sọ fún. Hmm. èmi ò kí wá ń ṣọ̀rẹ́ àmì. anáwọn ah, ah, ah, ọ̀rẹ́ mi ọkùnrin. ọgbọ́n mo tiẹ̀ fi pọnmọ náà fi fún mi débí. Hmm. Sade. Hmm? ọ̀rọ̀ tó sọ pé ó fẹ́ sọ fún mi ńkọ́. ọ̀rọ̀ wo nìyẹn. níbi ayẹyẹ ọjọ́ òbí ẹ̀. Hmm, mi ò rántí mọ́ o. ọ̀dà hmm. ǹjẹ́ o mọ nǹkan táwọn tó ń rí wa papọ̀ tó ń sọ. mo mọ̀ kẹ́ àwọn kan ní bóyá ń fẹ́ra wa ni àwọn kan tilẹ̀ ní bóyá òun gbé mi ṣeré ń tiẹ̀ nípa náà àwọn ń ṣe mí. Ṣadé kò rí Sade, Ṣadé bí ẹ bá rẹ́ni tó fọwọ́ fọná ẹ má yè é bú ó ní ohun tó fẹ́ ṣe bí ó fẹ́ mu kókò bí ó fẹ́ sun kókóró ó lè fẹ́ sunlé ẹni tó gbaya lọ́wọ́ rẹ̀ mo ti rẹ́ni tó rìnrìn rìn tó kọlu rélùwéè kò fọ́jú bẹ́ẹ̀ ni ò yarọ ìran jàgùdà ló wò dáràn ìyá àbejì òṣè rẹ ijó ọmọ ló ń jó ẹ̀bá àná mi ń pàṣán kó kúrò ní pọ̀pá adúmáadán ni mò ń wò tí mo fi kọlu gbá aláṣọ n ò lè ṣe kí n má wàá dúmáadán n ò lè ṣe kí n má wò dé ìlẹ̀kẹ̀ èyí mẹ́nugbọ́n ò ṣeé wò lọ́jà láì kọlùgba aláṣọ ṣadérágbọ̀n ìwà kẹwà sí mo ti ń wẹwà ìwà ń wù mí hmm, ìdùnnú ṣubú láyọ̀ ọmọ ni yóò rẹwà lọ́wọ́ àwa. ṣadé hmm. mo fẹ́ kó fẹ́ mi wá máyé dùn wahyɛn ano òrùka yìí ni mo fi bá ọ gbé ìyàwó. òrùka yìí ni mo fi bá ọ gbé ìyàwó. gbogbo ara mi ni èmi fi ń bọlá fún ọ. gbogbo ara mi ni èmi fi ń bọlá fún ọ. àti ohun ayé mi gbogbo ni n ó máa fi kẹ́ ọ. àti ohun ayé mi gbogbo ni n ó máa fi kẹ́ ọ. ní orúkọ bàbá. ní orúkọ bàbá. àti ní ti ọmọ. àti ní ti ọmọ. àti ní ti ẹ̀mí mímọ́. àti ní ti ẹ̀mí mímọ́. àmín òrùka yìí ni mo fi bá ọ gbé ìyàwó. òrùka yìí ni mo fi bá ẹ ìyàwó. ara mi ni èmi fi ń bọlá fún ọ. ara mi ni èmi fi ń bọlá fún ọ. àti ohun ayé mi gbogbo ni n ó máa fi kẹ́ ọ. pẹ̀lú ohun gbogbo ayé mi ni n ó máa fi kẹ́ ọ ní orúkọ bàbá. ní orúkọ bàbá. àti ní ti ọmọ. àti ní ti ọmọ. àti ní ti ẹ̀mí mímọ́. àti ní ti ẹ̀mí mímọ́. àmín. àmín.

pẹ̀lú àṣẹ ni. nǹkan tó wá kàn nínú ètò tó wà ní ojú ìwé ọwọ́ mi òun ni gígé àkàrà àkàrà ìfẹ́ ẹ̀ẹ́ wọ́n máa ti ń sọ pé wọ́n fẹ́ gé àkàrà ìfẹ́ wọ́n máa ń kọ́ lórí èmi ló máa gé púpọ̀ èmi ló máa gé délẹ́délẹ́ ajá ní yìí ó gé àkàrà sàdé náà yìí ó sì tún gé ẹ pàtẹ́wọ́ fún mi o. ẹgbẹ́ pọ̀ àjàní ṣadé ẹ wá gé àkàrà yìí a fẹ́ mọ tó máa gba ife ife ẹ̀yẹ lórí ọ̀rọ̀ àkàrà gígé èmi máa mú kíkà tèmi láti ẹ̀ta a padà wá sí owó kan lórí owó kan gan lẹ ti máa Opa! Muso, muso, muso! Muso, muso, muso! Muso, muso, muso! Ẹ máa fi kala, ẹ máa Muso, muso, muso! Ẹ kà lẹ́ o, ìwọ̀n yìí ni ṣókí káàkiri orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà tí ó ń dé sí etí ìgbọ́ láti ẹnu. Ajíbádé Iléètú olóòtú ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀gbẹ́ni Haruru Wilson bá ẹlẹgbẹ́ rẹ̀ ti ilẹ̀ Nàìjíríà fọ̀rọ̀wérọ̀ lánàá lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Rhodesia tí kò tíì fararọ kò pẹ́ púpọ̀ tí bàálù olóòtú ìjọba Gẹ̀ẹ́sì yìí gúnlẹ̀ sí ìlú Èkó ní ààbọ̀ ìrìn àjò rẹ̀ láti ilẹ̀ Rhodesia tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àjọsọ náà eré ìdárayá gbogbo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù àgbórí ẹṣin gbá tí wọ́n ń pè ní polo ni wọ́n ń fojú sí ìpínlẹ̀ òkè ọya lára láti wo irú itú tí wọ́n ó pa nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ eré náà ní pápá ìṣeré ìlú Kaduna. ife ẹ̀yẹ irin mẹ́ta tí ó wọlé lójú ni wọ́n fẹ́ díje fún àwọn ife ẹ̀yẹ náà ni ife ẹ̀yẹ kan tí wọ́n ń pè ní Georgia ife ẹ̀yẹ Sardauna àti ife ẹ̀yẹ Dickinson ayẹyẹ ìgbéyàwó gbọ̀ngàn sọ ní ìlú Ìbàdàn lónìí ẹ̀gẹ̀dẹ̀ ṣẹ̀ akutukuhu pẹ́pẹ́ yẹn sì fama níbi ìgbéyàwó alárinrin kan tí wọ́n ṣe ní ilé ìsìn ńlá ti àwọn ẹlẹ́sìn Kristi níbi yunifásitì Ìbàdàn ìgbéyàwó náà wáyé láàrin ọ̀dọ́mọkùnrin amábí ọjọ́ kan tí orúkọ rẹ̀ jẹ́ Àjàní ọmọ Ajímọ́jì àti omidan ẹlẹ́yinjú ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Ṣadé ọmọ gbajúmọ̀ olówó nì tí gbogbo ènìyàn mọ̀ sí Ajé Ìfújà bí ìyàwó ti rẹ́rìn músẹ́ bẹ́ẹ̀ ni ọkọ rẹ̀ náà bẹ́ ní kẹ tí àwọn méjèèjì sì fi ẹnu ara wọn lẹ́nu lóòrèkóòrè nígbà tí ayẹyẹ náà dé góńgó àwọn ọ̀rẹ́ àjàní tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní ẹgbẹ́ bàríìkì ṣe ẹ̀yẹ fún tọkọtaya náà wọ́n wọ aṣọ ẹgbẹ́ wọn wọ́n tò ní ìtẹ̀yẹ wọ́n dúró fi orí ìdá wọn ara wọn kí àwọn tọkọtaya náà lè gba abẹ́ àwọn ìdá a ṣàdúrà fún tọkọtaya pé ẹ̀yìn ní ìyàwó yóò bí ọsàn ìyàwó yóò bí òru àmì o ó dàárọ̀. yéé mo dàárọ̀. àṣàkẹ́ ó mọ̀ gbàgbé lórí ọ̀rọ̀ yìí mà ni ó jẹ́ gbàgbé lórí rẹ̀ ọlọ́run ò kọ ìwọ pẹ̀lú ẹ̀pọ̀ ni o. kí ló ṣe. ẹyin ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ ni ìyá ọmọkùnrin tẹ́ ń pè lájà ni ni wọ́n fi ìgbéyàwó rẹ̀ hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán. ṣé èèyàn ni wà ń palẹ́kún àbẹ́rẹ́ ìwọ ọmọdé ò pé ni. orí sáré ò pé orí mi pé kẹyà gbọ́ ẹ̀yin nìka ìka ni ẹ̀yin lè kó ẹ̀dá sọ́dọ̀ gbogbo ẹ̀ sílẹ̀ ẹ̀yin nìyẹn. àṣàkẹ́ àṣàkẹ́ àṣàkẹ́. <laughs> kásá máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jẹ́ kọ́jọ́ òní yọrí sí rẹ̀. ọjọ́ òní ga ó ga o àwọn ẹgbẹ́ yín àhọ́ ọ̀tọ̀ omi yẹn ló ti wà jẹ́ kí gbogbo ẹ̀ ṣàrọ̀ ọ̀tọ̀. wo wọn dábìrà orí èmi náà wú. ẹyin tó wo gbogbo adúrò ẹ̀bùn tá a gbà. kékeré mà nìyẹn tó bá wù èyí tí wọn ti kọ́kọ́ kó lọ sílé ọ tábà padà délé la mọ ọmọ aráyè láti máa tún gbogbo ẹ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ọpẹ́ ńlá ni. Àṣàkẹ́ Àṣàkẹ́ Àṣàkẹ́ ṣọ́ọ̀ àgbẹ̀ mo ń pè ọ́ látàárọ̀ ni. ọjà ilẹ̀ ti mọ́pẹ́ o ìdè kọ́ wa lọ bẹ́ẹ̀ni pọ́n mọ́ínmọ́ yìí o. àṣàkẹ́ ṣé torí ọ̀rọ̀ àná lọ́wọ́ àlìkì mórí bẹ́ẹ̀dì lóòdìdé mọ́ sí ìwọ náà kúkú mọ̀ ọ̀rọ̀ bàbá rẹ kò nọ́rọ̀ tútù lẹ́nu ọ̀ gbàgbé lórí ẹ̀ ni ọgbọ́n. àṣàkẹ́ àṣàkẹ́ àṣàkẹ́ àṣàkẹ́. àṣàfẹ́ mọ̀dáràn àṣàfẹ́ o mo gbé tèmi bàjẹ́ tèmi bàjẹ́ ará àdúgbò dà ẹ gbà mí mo gbé o ẹ bá bọ̀ àṣàfẹ́ ti bà tèmi jẹ́ àṣàfẹ́ sọ mí lò lórí burúkú. ló fi ṣe mama igbó mi láti ọmọ ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn. ẹ bá ń wo àṣàfẹ́ àṣàfẹ́ bà tèmi jẹ́ mọ̀dáràn fọmọ pé bàbá rẹ ò sí ní fi jáde àṣàfẹ́ ọjọ́ gbèsè o. 야! 자자, 땡겨 가봐. 엄마, 성화야? 에이, 뭐 하나? 아, 아 아싸대. 올라, 올라, 올라, 올라. Thank you. ṣùgbọ́n kò yẹ kó tí máa kiri káàkiri báyìí ìwọ tó ní sí abẹ́lé rẹpẹtẹ. <laughs> Eh, mo kàn jáde ìsinmi lásán ni èèyàn kì í wá ní sí abẹ́lé kó gbàgbé iṣẹ́ tòde àti gbòkègbodò ọmọkùnrin. ẹ <laughs> eh, mà sì kú ti àṣàkẹ́ yìí o. àṣàkẹ́ kí ló má ṣàkẹ́. eléyìí ò mà tí gbọ́n kankan. Ah. ariwo màtá ń lé àwọn àṣàkẹ́ láàárọ̀ yìí wọ́n ní àṣàkẹ́ gbé májèlé jẹ nígbà tí o gbọ́ pé o gbéyàwó bí báwo. Ah, wọ́n ní wọ́n ti gbókò ẹ̀ lórí ìta mẹ́fà. Ah, ah, ó mà lè má ti kú. òótọ́ lè ń sọ àbírọ̀. bá a ṣe gbọ́ náà nìyẹn. Ajani Ajani Ajani Ajani Ajani Ajani. lẹ́ o àṣàkẹ́ ó lára ti ṣe. kò máa lo oògùn rẹ àwọn nọ́ọ̀sì ti wí wíwí látàárọ̀ ó láti tájà níbà wá lò fún un ó tiẹ̀ ti sú mi. <laughs> oògùn akọ́lé léyìí Ajani. Ah. Ajani. Pẹ̀lẹ́ Àṣàkẹ́. Pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún kó lóògùn ẹ̀. ń gbọ́ o ò lóògùn ẹni. má lò ó ní ìsìn tó ti dé. Yeah. I Ay Kami, me? Who's dúró dè me? mọ̀ pé wọ́n dẹ́rù bà mí ni. Bàbá ló dẹ́rù bà mí. Má bínú. Ó dùn mí gan ni. Bí à ń bá dúró díẹ̀, ṣùgbọ́n ìyọnu ìyá mi ló pọ̀ jù mi ò ṣe lè dúró pẹ̀lẹ́ má bẹ̀rẹ̀. kò burú o kò burú o. ó ti fẹ́ máa lọ. kò burú o. ó dáa o.

ṣebí ilé ló bá mi èmi nìyálé afàgbàgbọ́ ọkọ wá gbóúnjẹ fọ́kọ gàrúgàǹtà wá gbóúnjẹ fọ́kọ afàgbàgbọ́ ọkọ wá gbóúnjẹ fọ́kọ ṣebí ilé ló bá mi mébé mi nìyálé afàgbàgbọ́ ọkọ wá gbóúnjẹ fọ́kọ ìlẹ̀kẹ̀ lọ́mọ ẹ gbọ́dọ̀ já o ìlẹ̀kẹ̀ lọ́mọ ẹ gbọ́dọ̀ já o àkọ́bí ọmọ mi ẹ gbọ́dọ̀ kú mo wí ìlẹ̀kẹ̀ lọ́mọ ẹ gbọ́dọ̀ já o ìlẹ̀kẹ̀ lọ́mọ ẹ gbọ́dọ̀ já o ìlẹ̀kẹ̀ lọ́mọ ẹ gbọ́dọ̀ dá o àtẹ̀lé ọmọ mi ẹ gbọ́dọ̀ kú láyé ìlẹ̀kẹ̀ lọ́mọ ẹ gbọ́dọ̀ dá o. Òpómúléró òpómúléró òpómúléró òpómúléró òpómúléró òpómúléró síbi. káàbọ̀ padà ẹ mo mọ̀ pé ẹ̀ ń gbádùn ètò òpómúléró tv sàǹdà àtàkà gbádùn wa ní dédé ògbàre yẹn ni o sàǹwárí ní báyìí mo fẹ́ wá mú àsìkò yìí mo fẹ́ mú dágbére ran lórí ètò lè ní àtúkà pàdé o ní ọjọ́ mìíràn ọjọ́ ore orúkọ tèmi oníṣe olúwatóyìn ọmọtúbúra ni ó dàbọ̀ down. But the matter I won't come from. Kill the why give me the holy bound now. Baby, cool down. It's your back and I want it down. Yeah. Culture centric òun la pe ohun tí à ń ṣe níbí lónìí Ah, kí ló bí culturecentric a fẹ́ máa ṣe ah, ní oṣooṣù ká mọ̀ ṣe àwọn nǹkan tí ó mọ̀ gbé àṣà wa lárugẹ nílùú nàìjíríà. tó bí kìíní ni pé a wò ó pé nílùú èkó èkó ní fàájì èkó ní ṣóò buhari pé kò rí lè sí nǹkan púpọ̀ tí ó ń ṣẹlẹ̀ mọ́ àwa ni pé ká bẹ̀rẹ̀ báyìí a máa ṣe ní oṣooṣù òpin ọ̀sẹ̀ Jímọ̀ tó gbẹ̀yìn òpin ọ̀sẹ̀ lóṣooṣù láàmọ̀ ṣe ń tà ń ṣe nìyẹn. kówó yàpá kí lè gara tọ́jú yeye tọ́jú bàbá no vex say I want some ẹ ti jẹun fẹ́ catch up small kó dùn kó pẹ́ kó má gbẹ kíráwọ̀ tán kan má fẹ́ no vex say I want some ẹ ti jẹun. lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀gbẹ́ni tí mo fẹ́ mú wá sí orí ìtàgé yìí Ẹ̀dúnjọbí ẹ bá mi ṣá látẹ̀wọ́. ṣé rìsẹ́ṣọ̀n tó ń bẹ lókè ló fi sọ wípé òní bí méjì ni o. wúmi ní tèmi èmi á bí méjì má mo ní mi ò bẹ̀rù mi ò fòyà mo lẹ́kọ̀ọ́ nílé mo lẹ́wà nílé mi epo ń bẹ ẹ̀wà ń bẹ o torí pé àyà mi ò já lé olè àyà mi ò já láti bí ìbejì epo ń bẹ ẹ̀wà ń bẹ o. bá a bá ti sọ àṣà àti ìṣe wa nù bí ẹni pé èèyàn sọ ayé ẹ̀ nù ni torí òun ni àwọn òyìnbó ń pè ní identity èmi ò ti lè sọ identity mi èmi ò lè sọnù. ẹ̀wá ń bẹ ọ́ epo ń bẹ ẹ̀wá ń bẹ ọ́ epo ń bẹ ẹ̀wá ń bẹ ọ́ epo ń bẹ ẹ̀wá ń bẹ ọ́ torí pé àyà mi ò já. àwọn ọmọ wa nísìnyí wọn ò lè sọ Yorùbá mọ́ wọn mọ nǹkan nípa àṣà wa àmọ́ tá a bá bẹ̀rẹ̀ sí í ṣe àwọn nǹkan báyìí àwọn ọmọ cartoon ni wọ́n máa ń wò àbí kí máa play game so tá a bá ti bẹ̀rẹ̀ sí í nǹkan báyìí gbogbo ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀. Let's go, let's go down, let's go down. Coco, Coco, Coco. I ready for him. I thought.